سورة الأنبياء نعم يقترب للناس حسابهم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون تبارك وتعالى إنه اقترب للناس حسابهم إمرا منما ẹwọn mẹ́ra mọ̀nà níta òṣèlíàmá òṣèlíàmá ìmẹ́rúmá aláhàkọ́rọ̀ àwọn òṣèlíà ṣàkà mẹ́ra mọ̀nà yìí wọ̀hún fi rọ́pùlẹ̀ tìhìm وهم في غفلة معرضون أمنا ممدا دها قبلانيو ما هنا رجودا بي ولوجوته يعني لتركاوي سورة دائما يعني لتركاوي سورة دائما أما أدود سورة دائما ما أدود سورة دائما هي سورة الأنبياء التعريف بسورة ودي سورة دائما سورة الأنبياء sura yake akola ama nibi mm. mm. mm. odi sura gida yake suratul anbiya sura ya ama nibi yau shi kan maduki sura ama nibi maduki sura ama nibi li anna allah ta'ala zakara fiha jumlatan min al anbiya amma nibi wo wo ya gola ma sura gida yake kódà ìkéde ìjì máa ṣe àkíní ọgbọ́ọlọ ohun ọ̀làmọ́ ayé àkíní ìnà níbi kẹ́lẹ́kọ̀ọ́ yá àbùkọ̀là ń gbọ́lá níbi kàdọ́mọ́ yọ mọ́dún ìlú ayé àkété iná ọ̀lẹ́ òkújì ìnà níbi kìí ṣáyà méjì wọ́n yá adọ̀là wọn ẹ̀ tóra kìdẹ́ yìí alukuma ti jihadi alukuma ṣankuri alukuma ma ṣi tabuhiya ẹ máa dọ́ra ti tabuhiya àtabuhiya ṣi sacrifice rẹ̀ wọ́n tabuhiya ti màá jẹ́ kó máa kpọ́lá máa màá jẹ́ kí wọ́n máa dún kí bò máa hù màá jẹ́ kí ọ̀rọ̀ ayé máa kí bí bò máa hù dá tó di ọjọ́ máa yẹ kó kele kó máa tse hidá wa àmọ́ wọn lẹ́ dún ìdé ìsúra tẹ̀lé ń sí suratul anbiya sura tẹ̀lé yìí ṣe ojà nẹ́mẹ́ta ohun màdúró ọ̀gùn tòlú sura tó kí àjòlù ká máa níbi ọyọ́ yọ̀ ẹ̀rẹ́ náà bá nàìjíríà yìí maka àwọn ọjọ́ ta di sura bá nàìjíríà tó dún á nyẹ́ dùn ọjọ́ á ti ní dùn á níbi yìí àkínní tẹ́wọ̀n kẹ́tẹ́ kẹdọ̀ ẹtì pàbí ẹtì kẹdọ̀ ẹtì ní pàbí ẹtì ọ̀yà àgbà níbi àwọn ẹ̀gídẹ́ yìí ni túra ẹ̀gídẹ́ yìí òun ti túra ẹ̀kọ́ gúnyọ́ọ̀kà ṣẹ̀ǹkẹ̀gì nọ́mbà ti dọ̀ tẹ̀rẹ̀tìbùhà òun ti túra twenty one ṣẹ̀ǹkẹ̀ gbalùkà kó àtẹ̀bùkà bọ̀gà nìyàmá ayé àgídẹ́ òun ti ayé àdèlíkà yọ́ mẹ́wùgbèjì òun déhùn yìí ayé àdèlíkà yọ́ mẹ́wùgbèjì túra ẹ̀gídẹ́ yìí ìmàdúró wọ́n nẹ̀kú bí súrọ́tù ibrahim amma yam da gal kuma ari jojo le yi ko ti ibrahim aliga le gudu ku ni tako tamba ado wa eto yi aliko imde rogwali yero ku yale because ami sura ka neji qur'an yo chali yero kuma ku yale mare ji ma yole yi ikini en kuma le bota kuma ari jun is according to revelation of maduali o ma arrangement ni qur'an ni alaikum to ẹwọ àṣẹ̀tẹ̀ tamadi sóra ṣìdẹ́ rọ̀gú ẹni dalili tamadi sóra ṣìdẹ́ rọ̀gú òun ṣe olùká máa níbi ọjọ́ ohun ọjọ́ àti nítorí kí gbaní àmì àmàlùmà níbi gbọ́ máa yóò nígbònúgbà níbi torí kí jẹ́ kí ní kí ọ̀rọ̀ mọ́lá kí à ní kí ṣàǹkúlí kí ní kí jẹ̀dọ̀ gágágá tó ẹ̀tẹ̀ ń rẹ̀ náà alìkàdọ́mọ́ ká dábà tí onígbòǹgbò súra ìkùtọ́rọ̀bà lè náà ti ṣìṣàbùn oṣù ilé àmúnẹ̀ ìyí mẹ́rú mámẹ̀ bí máa na ọjọ́ kwanẹ̀ náà ti sáà ìyí ilẹ̀ yìí takpa wọn ṣẹ́kọ̀ọ́ kọ́mọ̀r ìwọ́n gbogbo kẹgbọ́ àbàkwani sọ́rọ́tù náhàlì àtà amúrùlọ́ọ̀hì fẹ́lẹ̀ àtẹ̀sà àjìlú alámìrí ọjọ́ ilẹ̀ àmì mẹ́kí wọn alámìrí ọjọ́ gẹ̀ẹ́nù tó àgẹ́dẹ́ rẹ̀ wọ́hùn àmọ́ àmúnikẹ́ ẹgbà àjẹlé fi tíyàn bọ̀ọ̀lá ọjọ́ tẹ́gẹ̀ náà ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون ما يأتيهم تك الله تبارك وتعالى يأدي واحد يأدي نبار هو أغنى أبوك دي ما شاء نتير واحد جوك يدوان واحد جوك ما شيبا ما شاء أقبونه أما كافر جانا ما شاء أقبون ما شاء كان أقبوا تنا قال أبونه alẹ́ àmà tíwáàzì palẹ̀ àmà gbówàjì ọjọ́ àkàlẹ̀ ẹ̀hùn tí alẹ́ àmà tíwáàzì ẹ̀hùn àti alẹ́ àmà gbówàjì alẹ́ àmà tíwáàzì ṣe yọ ọgbà ọjọ́ àyàkàlẹ̀ alẹ́ àmà níbi ọ̀nà àmà tíwáàzì rẹ̀ bọ̀tí tákọjọ́ kí yá kalẹ̀ máa yá tí muhdathin ariyawo le tititito kibet muhdathin ken ye tito de imana jadidun inzali ikuma duro kuwa tito ìgbàdó kẹ gbọ́kọ̀ lè tọ wá kàtí wá àti adùdù ńàmù nìkì wá òun ìlú dẹ̀pá lẹ́dẹ̀rẹ́ tó wọn yá jìrì sẹ́jù rẹ̀ wọn ìwà gbajà ní ńàmù nìyí ilẹ̀ tẹ́mẹ̀ uhu àmúnẹ̀ náà lé tírú wá jù lẹ́rìkì náà ṣe yìí wọ́n yẹ làbò mà níyà náà ṣe fi hàn tẹ̀tì mà. wọ́n yẹ làbò manu wazi le na gbo mania na jega bi bebo ni game na ta uku wazi bebo ni bebo no to go na ni facebook na ti ni whatsapp na ti bebo ni message na ko bebo ni application ni gide ifo ifo lo kama na ti akon ohun yal abun ma je bizu wallahi kezi hadisi jata ne egbo mun takbir wa allahu akbar bugu ma ka allah akbar ne kar ko ola ku ka da daga ku ku tilu chek yi tu ka mi tika ki ga bere ka mu ka akiri no ngel tinere aga no kasi kasi da ka e to bon an e to mo ti aki wazi mutu kanke ne da kuma ba eyu yiwe mata kare ya di kuma riya gala illa sama'uhu amune taka na go wazi ne me mila suka to kade kuma ni wazi na ce kuma na go ba wa hum yal'abun ma ju jama'a ne ya manaji ati le madu ba ci wazi mado ma go bod mania na ja ko na go mana tahiru ma mana tulu kama mana tulu ma amen ki je aka ki je ma kamu na go wazi wazi duka ya jalale amúnà agbó ẹlẹ́dìá àkúnwé gbọ́ náà yóò náà ẹ̀dọ́mọ́ ẹkọ́dá òkè ìfẹ́lẹ́lá alẹ́jì gidẹ́ ìgbìmọ̀ anyájí ọ̀nà ìfẹ́lẹ́lá gidẹ́ òun kẹtọ́kẹ́ kàyà nà pàkúṣáká ẹnẹ ẹ̀nà àpìrìtẹ́nì gàdí bọ́ọ̀nù ẹnẹ kìsàkà gbójú gidi ẹ̀hùn kùmà kàlẹ́ ibi ń tọ́gẹ̀ aláìbẹ̀rẹ̀ ìṣẹ́ abekeje mangadaga chuwazi abe akan bangadaga chuwazi abe kan bangadaga chuwazi akini ama abanyi bayi ida da na mezu gbolu gbolu orola na meshi take ma kuwa yila mwenye na wa kuma gon take da bijaya mu ne kada bijaya ke take da bijaya ke leba akwai ma murgun go don yi wa muteme en ki aje ma kuma kuwa jira sen kuma le ya chuwazi ta alkeberin malin dagu wazi ci kwata gbábọ́gá nìmá ẹ̀láàmì àdìsí dúkì kóòtù yìí ọdọ àmì sàábẹ̀ dúkì dọ́yì àyà kùrán dúkì já ojú duki tse ódé ìhò dúkì dọ́yì àmọ́ nà ẹgbẹ́ ìdè hùn. ugbe kì kàmá ka ẹ ọkà ìmúdà ìkọlà àwọn ibà ọgbọdún máa dọ̀ lílẹ̀ tó yàtí ni ya dẹ̀rẹ̀ tó àmì ààyè ní ọdún wíwítàwítàwítà ma wí olùkà ma ọ̀là lẹ́gbọ́ ma ọlọ́ ẹ̀ka lẹ́kùn ma dáa lómi because ọ̀là kì máa ṣàlẹ̀ jẹ́ dọ̀máka ni ẹ̀ máa lùsù máa ṣàrí àyè kẹ̀ kàgídẹ́ but yìí kì á ṣe kù mú má ẹ̀ bọ̀ kì má gún yẹ dọ̀máta ní ego deidei alụkamụ na ajụkwụ aji aki gini wallahi nenegị na gị wazi kene iche abalị ma enwe ikola jụghị gị esia Ewu ewu enwe atịrị emi ata amaghị na egbe bọba ya chichi m iri momi akwụghị akwụkwọ gị nye mebe aka atụkwụ wazi rọdaba amụta ebe aji ya amadị na na la. ma dị akanya dị akanya dị akanya moto

ana leo ngaya kini amaye mtaka ngakujue madago jibamba na madugo la lugo la lele uji nini boli iteo madada kama ndio yoko leo ngani illa sama'uhu wa hum yal'abun Allahu akbar to azwa kini manwazi na goba mania nachi ama nia nachi jugede ya abedo mare lahiyatan qulubuhum وأسروا النجوى الذين ظلموا هل هذا إلا بشر مثلكم نعم أفتأتون السحر وأنتم تبصرون الله أكبر tabaraka wa ta'ala ni akeli ke do alkeli kungun guma ya ci ya jigire ba lahiyatan qulubum ogalan ne do man gungu imam be do ayidu ama ne paju kwazi ba edo make do ayu ngi matini kuma ni yi ne mamu senga ayu mamu sengi yati taki jengo bodu ke boka eh, kende akini ati waji ne tuwazi kabuki yale jini danyu ama e kuma muwa yi ne tusayu ene yo ka ron imele na ene ye mune ron ewu enega maye ogede ye he maye ogede ni maye ogede enega ag ma ogede ba bito ko ti do ko ma lo ki eh hai ba tẹun kẹ tẹun kọ ẹjẹ kẹsí ní gbà ọgbẹni lẹ alùkẹ náà gbà náà gbà kọ ọmọ náà shanka mun na gbuwa ji ba lahiyatan ku edo ma ke do ayi ma ji kuma nan yayi mana gbo ke yo ajingile mana gbo ke yo ta ba du ma ya ji wa ji ma ni amede do go ira ma eno gege de wa ya do awo ene za mi dam le ko ma ki ni comedy ma ki ni jagwa ba ki ni ukwa da ogu <laughs> shan ku jagwa da ogu ya ce ma be ku kwa da ogu ya ce ba bo do le du bi no ba wala yin amu yin so lahi edamu ne ukwazi ene ki achu wazi ki mabbe ngate amune ki madola ngitane te kama kuma na nyanyi dola mani maja denele maja di time ngale ki to ene ki de ke de mi ki ke kola yali ene ene amu ba mune aya qur'an mu wen hadith mu wen kola nyi kuma katane pana kita kuma patana jigili enki amu wele e uchi takidale lahiyatan qulubu edamune kuma ne ko waji mu de do ayilu <laughs> Allahu akbar wàásẹ́rù nẹ́jẹ̀wà òbílẹ́gẹ̀ àmà gbówà jìdì sílẹ̀ àmà ń ọjà akọ̀là tọ́lá máa yẹ̀yẹ̀yẹ̀ nẹ́jẹ̀wà àmà ajá tòlù ká gbìnìgbìnìgbìnìgbìnì ẹ̀mí kùmà tòlù kọ́ lọ́gí lẹ́bà alẹ́dí iná zọ́lẹ̀ mu àbí kùmà ṣẹ́ náà láti torí ṣọ gbọ́dọ̀ àmọ̀ lẹ́kì yọmọ́ ṣẹ́ náà láti ìbí kì í ṣẹ́ náà láti bá ṣe ń kàmà sí ní gbówà zabanilẹ́yìn wọ́n nù lùkà yẹ̀yẹ̀ kàkà máa jẹ́ àṣẹ́dá alhaza ẹ̀ yanki jaka waka ene ngoji illa basharu mithu kuchono chono ubule ma ebi dingo yanki aka ene geje yanga mali aka one geje pa bi wa bu o dele o we ko aka ono ma ti eh be ka bon wi be ko yi na ba na yin ti no be ka ti go ti no be ka bon wi amu nu cha cha ko bi aka ngo tene cha ko de de gimi aka ngo ti ha do ki na da je no ba ki hal hada illa basharu mithlukum so machine me find fault all an element ene gide ju na ugule mede afatatuna sihra jenwa me me nya chalibo ba amuna amuna akamala mai afatatuna sihra me nya krebi famu me nya chalibo ba wa antum tubsirun abikumeni ju ju gide jali kumejaga ne wa antum tubsirun kumenijwa gane jali eh kumenijwa gane takunu abi abunu shaka qala قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم قال دجني ربي أندم يعلم شيما القول في السماء والأرض أقول ما كاو جاني فايرو جالبا أيومشي أيومشي نما بمعنى ولا دو القول kola dugu ما شالو kune kune ile calu kika ihu yali kpaane ba ojo sinu ma tudeu asemi hungi si yaa al'alim ya nema bi ma'ana onu cho yo akole gide ide ki alkamu na yu yujin aka kini enne mo chiki a ulo abidin se no yo na che ni eh oyo che nu me nduk meka imama ya yu gide to di agbola ya n'ima naam nema al'alim ya ya ya nema بل قالوا أبغاض أحلام بل افتراه بل هو فليأتنا بآية كما أرسل الأولون بل الله تبارك وتعالى يقول ما أما كديبا قالوا أما تاكا كهنه أبغاث أحلام أمونا ما كي أبغاث أحلام أحلام شي آه، أمونا ده إيه؟ أمونا abghadu ahlam chamo na ya butabu ona butabu ji ma no amụ na oge ni ile kunwa nibi na o ya gbara mu ne boya ko je ko nse bal ona ka anaka ka ka kwa na ka yala le ma chene lulu ka ihe iyu na o ya akọ wa ko je ko ya

amakele amane ogenele mega amakele eneu mega amakele apiti mega amakele gala amane ole kpo yi alukete alukuma gbe oyi mana mi ŋɔmi omune do ma ko yi ogenele mana mi ŋɔmi omune do ma ko yi ogenele ibuke emuma eh, ogenele tsa amakele ŋun anibi aŋɔ ya ŋun aŋɔ ya ŋun ele ŋɔ kɔsi awu ee ina ha ato yina kɛlɛ kaw taru taru wasalli li إن شانئك إن شانئك هو الأبتر قل هو الله أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إيه؟ يا مجد الذي قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزلا من خلق الأرض والسماوات العلى الرحمن على للأرش استوى يا إيه؟ ماذا أدري تاكو اليوم يبو مجو بيجي أجي تأكلون تذكرون يشعرون أبدي تاني لي أقول يا جيني بلو جلي فأتبع سببا ثم أتبع سببا jini kojú ọ̀la ka alùpùpù akójú lọ́gẹ́lẹ́ akójú alo ẹ̀ má ṣe akele ẹ̀ jini bá ẹnìkan ama akele kò máa jẹ akele ọgọ́ kò máa tó máa kò lele ka ìjini kpọ̀la wò yá ló bá ẹ̀ àkíní ọ̀ tágàdá ìkọ́ ní tágàdá kàkà àbókò máa kele ọ̀gẹ́lẹ́ lẹ́ ìdábọ̀ kill nise wọn yóò ṣàmáyélé má chánẹ ìwọn nọ ìní bírèkì múlẹ máa má lóko má kàlìkì akóyá lókèdè so àgìdẹ rẹ tọdọdọ alẹmọ ẹni bẹẹlú wà ṣáàyè mẹkọ náà àkèlè dọmọ àníbìlẹ ṣe àkèlè ya pẹlú àti náà bi àyà ìmẹ ń ayé kú dọwà kìíní kẹmà oru sílẹ awọlú ndọgẹ ní kùmà dùn náà mọnú ṣe ìkìlẹ gbọdọ yìí ọgbọn màdù pa mọnú ṣe amọnú ṣe yóò dúdú ìnẹ ń ayé kú musa ẹẹ yàdọ pàtánẹ ọkwa adịjụ ime ọrụ tee eji ehi ahụ ịdabimurududuhu emude ugbo adabe na adị n'ihi una glof ịdabi nwa mụta onwe ọdabi dukịtị kpanwụla m ije nga ma kelee duhu ajọ kelee gburugburu gbanyụọ ije nga ma akpa emelu ma so many other things idaye fún wa kìtọ́ kọ́nà màdùn àmúnúṣẹ́kì wa dọ́gbà ń wòye wọn yóò àti ìtọ̀ àdìsẹ́ ń ayékú máa tẹ́ nìyí ha àbẹ́kù máa tẹ́ ń ayékú máa lè gbúdú yìí ábà máa ti kó hùn abụka ma aka gị n'ihi ma denga egwu ma ma amanet ma di imani no kọbilehum dịka wadọba ma min kọrịọti nkwe a mihe wudu fafuchaka halek na aka kpalu iba ina bedo ihuma ma dị imani nga ekwule duk majaka na anwụ ma ma kọkpun afahum yu'minun yenwa ma kere dị kuma dị imani kwa nga ekwukele duk ma bịa nga ma because nga ekwule ka dị dị ine aba education uche nana hmm. akanya uche nana gbiti gbiti gbiti gbiti gbiti icho uh, uh, uh, um, ala waazi lele ngo jabaldini sha ta kwa joka ka arab shakuru eh abu abu janibi anibi lutu alayhi salam e eh, o ma ta kwa joka malu one kala tinu hone kala yi abo ne kala na tinu hone ba one kala tinu hone kala ki amone kala dawu ko kwa ya midei bọ̀tí zámẹ̀ni ẹ̀yìn náà bá yẹ yìí ọ̀nẹ̀kẹ̀lá tínú ọ̀nẹ̀kẹ̀lẹ̀ gbogbo ọ̀nẹ̀kẹ̀lá wọn ṣáìrọ̀ ọ̀nẹ̀kẹ̀lẹ̀ múdà gbòkòrò àti ọ̀nẹ̀kẹ̀lẹ̀ nǹkan ṣàtìrò ẹ̀hùn rẹ̀ máa da ẹrin wí ṣọ́ọ̀ṣì máa dóòrè máa ó legalize àmì kọ́ntìrì amẹ́ríkà ó legalize britain bá mi kọ́ntìrì kì bọ̀bọ̀ àtàwọn máa ń kà ń gbàgbé abegi yao maani yini nga meyo maro amene kido dile na mauji ibiro ajugo tuturale enwe kama che gbale dako yo ko maluli yiki dilele nwa turu ni alu legina bajo ego eji ni gamalu ma ki ki ki ki ki ki ki ki enwe kuma chi chi chi dako yo haraka mai yi zame ni wa enwule yiki di zame ni wa eba iwo yi teki di zame ni mali but kawai oyo kona yani ma amanat qablahum qaryat min qaryatin ahlaknaha ami waladu ne bi hun kuma di imani no afahum yu'minun jama ma gida ma di imani ubila haga wa ma arsalna qablaka illa rijalan nuhi ilayhim fas'alu ahla dhikri in لا تعلمون الله <laughs> e, e, e, ba ọ̀la ọ̀la ẹ̀ngà ikú gẹ̀rẹ́ ibá ẹ̀nìyí dọ̀gbá sáka ma káàkiri kí wá bí gẹ̀rẹ́ ọba a máa pa ògbèléke àdínà àbàpà amẹ́nu ògbèléke ní àdínà àbàpà bá àmàṣánà kàyàwó tá tọ́dú a máa ti egbe bibi. igwetọkwa na maka eyi emuchi egbegide gị agwetọkwa wee ego ọnakpụ nkwe ọkwa ma jilima ketema damayọlamago ịgaka ma achi ekemọkwachi m ẹ̀má chineke àtọ́ ní wẹ́tọ̀ ọ̀pá ọmọ ọ̀pá àlèkú abálẹ́gà bí ilẹ̀ dé yìí àdínà àpapà tẹ́nà òrì ẹ̀nà nílẹ̀ àpamá àkùmá níbi ẹni ma yèmí abájò yìí yẹni dọ́ọ̀mù má òkè òkè òkè kò yípa ma ìjà ma gbíjìta lè ma pa wá ìyàjà ma lè apà ma wọ́n ma ní sọ́lọ́sọ́lọ́ ma ẹni wàláhì kẹ̀kẹ́ ìtúgbẹ̀ má yí ọmọ jẹ́ ma ẹni yìí àníbi pàmìtà bí wọn bìtẹ́ àmà àmà má yìí ama ama amadzɔ ma kpɔ la ma e, nka mɛ anya ka dɔ mɔ amɛ ma kini amɛ ni bita kpamɛ nɔ gɛsɛ ya ya ayi ama kpalɛ bita yɔ ma ya ya ayi o bɛ lɛ ya ka yi so o kɛ yan kulisi kun ama kɔ na mɛ ubari tu bi ni sáré tɛrɛ di alahu ta'ala anhu ye na ma je masalasi kuran ma ja gba wala wɛkɛ gba ka do ɛnɛ yi gba wɛkɛ gbe yɛ ɛnɛ yi gba ɛmɔkɛ ne k'a si ka ja gba wala gbɔ yi ɛhɛn wɛ gba o ni gba ɛnɛ yi gba ɛnɛ ma ja gba wala ma gbɔ. yin kuran lenga mai ya kwata ka abdullahi bin ubay bin salul da bai masalaci aba abdullahi bin ubay bin salul da bai masalaci bai ni uku aljaba ki ne mu hoja ne mara ni ci lo yin dudu umma wa ba ma le le bidi bidi bidi ni shi ina ki akpa pa de abene akun wa ya be mo ina aljaba aljaba ki anne ba inno inna imma he to kan ne dai ku

yakobo ani maa ni la o fóun tí a nà ɛwọn ɛyɛ bá abudu kɛmɛ yi dzi wọn kàdé bá tsi dé kalu kìtì yɛ ɛnì abakar wà gbà ɔ wɛ wɛ tɔnɛ yín ma ké o ani bɛ anu yín ma kó akódza ká ké ɛ ma ké ni ama amu nɛ bɔ kɛ ya nɛ mɛ atsa ma lu nasan mɛ sɛnko ati ni kɛwɛ kɛ nukpa yi inɛ nko akó kpɛkpɛ ya yi ibi wọn adu ayi o.

ɔwɔ lɛ ŋa ɛdɛ kpa ga ya ne eme nɛa anibi salu yɛ ya, lakumia anibi yisa yidi la ya lɔbɛ ŋa ɛnu ŋa doa ni tebulu ŋa ɛŋɔ nɛa anibi salu bu ŋa lukua kɔla o aya aya ya so at least kɛ ne wɔn kɛlɛ na anɛ ɛmatɛ wɔn kɛlɛ yɛ wa nyuma nu kɔ yɛ ba abubakar ba. dan na baka shine rago abdullahi bin ubay amuja munafiki in wa kola ma ya bi ne masalaji akola yin ma sai na baka rago ma shine rago un gurga ne don monu ya kwa baka rago ne bi alaikum wa nabi sallallahu alaihi wasallam un

ẹ̀hùn lẹ́kùn mẹ́yìn kẹmẹ́nú yìí kẹrẹ̀ lọ mẹ́ṣẹ̀ dábà níbi ẹni o máa ní ní ọmọnàfíkì kẹrẹ̀ ọ̀làkẹ́ ọ̀lẹ́ bá abúgbùgbùgbù ẹgbẹ́ dábẹ̀ kọjá gbogbo ẹjẹ́ lẹ́rẹ̀ ẹ̀hùn lẹ́ngà bá tẹ́lẹ̀ káàmà kẹmà kàmà lè pẹ́lẹ̀ níbi sọ́lọ́sọ́lọ́mà ẹni ìnáwó láyò kọ́mùlì ìnàmá yò kọ́mùlì láyò azàwọ̀jẹ́lá máa ra ìlú mú mi nù ìgbẹ́gbó nà gbómi nà àbẹ̀kí dèjì kékeré gbòmí yìí lẹ́nu kì í yọ mẹ́kú mẹ́kú àná ọ̀túndọ̀ yọ mẹ́kú àná yìí mí ni tó dé mẹ́kú àná ẹ̀ ẹ̀ tudo yóò tó gbẹ̀kùn mẹ́kọ́ àná ẹwọ̀n ẹwọ̀n e takọ̀ lẹ́gidẹ́ yà wá owó mẹ́ni mọ̀ láti kìkẹ́ wí mẹ́sàlájì àwọn àti nìkú yíbẹ̀lẹ̀ ọlọ́gẹ́lẹ́ bìrì mi yúrò ẹwọ̀n nọ́là ọmọ ẹ̀tọ́ oníṣẹ́ ọjọ́ wẹ́gó wẹ́gó wẹ́gó ọ̀là ẹwọ̀n agini aya enga yoku me agini amake ya kan wo ko ko ke do so la gidi e bi gede iku ma bi we bi nga yi ta ke akolo le e bi ani sallallahu alaihi wasallam to ni ma mo ni le me na akolo o gbe ma ngo me ani sallallahu alaihi wasallam mo de nga ne atini na je èlé kọjọ́ ṣe mi omi kéde omi tẹ́nẹ̀kù máa pọ̀ ṣẹ́ bu ìtú ilẹ̀ ahmadi wal atwẹ̀d gbodú kàmẹ́ ní ibi tẹ́ ó yá nẹ́ omi ṣe oníṣẹ́ kọjọ́ da wọn gbodú kàmẹ́ ní pípa àtẹ́ ó yá nẹ́ omi ṣe oníṣẹ́ kọjọ́ da wọn àní ìbìlú tábà wa ọ̀gẹ́lẹ̀ màmá dání yẹlẹ tẹ́ngà ikú nìṣẹ́ àní ìbìlú kì wá òkòló yàwọn àbẹ̀kí bèèrè ó yàwọn àmọ́ omi ṣàníbì àmẹ́ni dúdú omi ṣàníbì àmẹ́ni dúdú wa amarani an anzira aljanna umi tabatene kojo kumi ja ke lugun ya ke waji ngama aljanu na ku ma ande bi cho cho mo yo ka edu pulu pulu pulu pulu pulu maya ne kidnap ame eh an kira msaada ni taba bi ma na ni bi ka wan ame ele kidnap all sort of things wajini ko bi ane wa ane bi muda ga ka ma ma ni an kira ma ke biri kitama mbugo ele yana ma jele ni conference na me adu mu ku conference ma jele ni hati waji seminar ma ma jele ne o ma invite ba kini da e ba waji ma lejo ma waji ale gba ya me da ke won ani bilu to mo ki waji ye ne ma so ne du ta ba lo gele ya kere ba ma jele yu ki ma madan yele ha omi jẹ́nẹ́ kò máa dọ̀tá kàdá mi òtítà mi kò máa dún mi nà á gbajá ní ẹnẹ́dúyà agbójú ẹnikìlọ́lọ́run wà á nà omi yìí ẹnkù náà gbáyé àkọ́tà nìhun náà mọ́ ẹnkù náà gbáyé ugbà ẹ̀ mojú ẹ̀mdà ẹ̀ ọlẹ́kọ̀tà nì omi mejú kan máa kọ́tà nì ń nà mejú gbà òun mi múdà agbẹ̀hún kò ní máa ní òbílẹ́gẹ̀ omi kọjọ́rù tẹ́yí mi àti ní olébi máa yóò àti olébi dúkù lẹ ń

taka wonji mumberdele mako kapet ujima makutegane meli owo owo meli owo owo edekelu le oji kapet ujima le taka wa dago ji mumberdele engale kuma te ojo na ba oboda mune macha kalima mele ginen yeni ungu unchene kunganya lule ungu le lilili kuuji ngata ngabe juma ne ngojo tako yo aki e e enwu kane ma doji kane ngi doji kwane onke e onke tini kuma tie yo ngene ngale ojo níbi ìpalùkà yìí wẹ̀wọ̀n adìgíjì tí ó lẹ́ ọ̀tọ́jọ́ ṣe wọn tó ábíọ̀ làgẹ́dẹ́ ìkàyè pàkóṣaká átánẹ̀ ẹ́ tọ̀ yìí bọ̀bọ̀ yá lẹ̀ wọ́n tẹ̀ wá lẹ̀ náà bí kà sí ó lé gẹ̀dẹ́ àmẹ́kọ́ yọ tí kíkíkíkíkíkíkí wọ́n jẹ́ àkíní hmm, ẹ̀lí àbí èkó ìwádọ́gbá ń hàn mẹ́ ibà máa àmẹ́lẹ̀ kọ́bìlì òmìnir abuka chaka denga ye kuma to kwa ba ma di imani amagide angonya di imani to ile so ye ka kumwe ise no ene gele ma bere yule ni ko yime ani bi dola le dola ya no ya bere yun chi ko ya ko yi ba ma wa ma arsalna qablaka aya yake bi allah ta'ala ni akunu shado bawen illa rijalan buduka ko she ba abuka lama shi nuhi ilayhi ma ci wa ya tarma ilam dunga kini anibi ojo du ini ono bilen anibi ni ono blem abdu gono blem ni rank in rank ya anibi melaiku ya ti ya ti nu tojo abi tojo ramon melaiku bo nu tojo ale bo nu tojo ale kale nu tojo abi ramon e so ogoda ma ni bi ko ja ko che o ne ile ma ti ona kele ma ngo che ige so abdu abulu kana na maryama na maryama ama akina na maryama alib maryama makarama yi ahumaki nana fatima ya nebi fatima makadamo yi unu bile ni ki janibi ni turu nu bile isaka ni anya janibi abayo yi ele ati ni ali iko yo ti pohun alede pohun nukusonu la akuli nukusonu dini an kele ma se buwane adini ma se buwane makini hi anibi chacho mo mu ngabo ma taki ato joka yari bi anibi ma no bile akama yẹn ni ẹnu ọ̀dán ẹnu ọ̀dán àmì àkíní ṣe àlejò ẹ ọmọ bí abá níbi àwọn ọmọ bí ọjọ́ ọgbọ̀n méjì ẹ̀bí àdì ìwọ̀n màṣẹ ni e <laughs> a máa lù máa wẹ́n ọmọ adéhùn ẹgbàlẹ́ ọjọ́ ọgbọ̀n méjì ẹ̀bí ìwọ̀n tọ ihe anịbile ya ahụ ya anọkọ ihe ọkọ na-egbo kili ihe ọchukwutere kikpọkọmedode ọkọ ga-abụkọmụta gị dapụ ogbe anịbi ọjọ ojimanwụ duki na eyi ojimanwụ musa tó dáálẹ̀ ìnàmẹ́ ń kọjú àdéjú ugbó tàbí àṣẹlẹ̀bẹ̀bọ̀ yẹ́wọ̀n àdébìdó ya pọ́ṣẹ́ ịlarị àríjá lánàá àbúkẹ́lẹ̀ máa fes ahala zik zik zikiri

eneki ci malami hono eneki koce karatu malami ki koce karatu ki a yawo ki mo ngene nga dini ojo ngene ya tene ni senge tina la mere adini ewon go yin na abo akini yo ma se ni makayo ewon weli ewon ko lile ya ke ya de huja won ko olitafi imanyo ya ke ya de huja won ko olitafi eh esogo idene tan imdu jo ti hu yàdọ̀ wọn mandi la ọgbọ̀ yọ̀n ìbúra yíwú tó dẹ́hùn dú ní hu ala zikiri ya neri ya gbọ́ na ẹ̀bọ̀ kẹ́ lọ àbúkù ma nàrí ya ọgbẹ́ lẹ́gẹ̀ tó máa nínú yìí ọjọ́ mọ́kọ́ dùn ẹ́ ya kú yín a nẹ̀gẹ̀dẹ́ yìí èyí hùwọ́n ní

windo kijalu ene gaji kolon sojoji ona e biye kijalu bone ene gaji kolon sojoji tiles ga kuma ene ke ene gashi kolon sojoji penti ga du krolo do ene gaji kolon sojoji si apa de ga yada joji un kiye we ene gaji kolon sojoji fasalu ahla zikri e ba du kiye yeri ele ba abole ne tuma ni ni ola manyo en bere doctor hospital ga yati ni kene ki guwo lo la mle ni ni ola nga pa amado ihu igbe igwe abịa ehe nke a chụrụ edo m ebe a ya ya prescribe ogwe m nwa n'ilimi julu gbe m nwa n'ili pa egwu ka awụ edo m onye na awụ ekwe ya awụ nwa atụjọ mee elu abeke ha me wọn náà ní panadol wọn ti panadol ẹ̀wọ̀n wọn jẹ́ lọ́gẹ́lẹ́ mi ẹ̀ bọ́ ajìkẹ́ ẹlẹ́kàkẹ́ múgbà ọlẹ́ ẹ̀yẹn páyì ẹ̀nàsán mi gbẹ̀rẹ̀ ẹni ìkìgbọ́ gbọ́ òwe èrè ẹ̀hùn dọ́mọ̀ gbẹ̀rẹ̀ ọ̀kẹ́ àti nìní yékìdẹ́ ìnà ọlẹ́ ìgbà ẹ̀hùn ayé yékìdẹ́

because the ẹgbẹ́ la àdúrí gúdẹ́lì ansẹ̀tì kùmàdó àti 3310 ní ẹnẹ múnú ní èmì àbáyẹ ansẹ̀tì kùmàdó 3310 ní ansẹ̀tì kàkìdẹ́ gbọ́ọ́lọ́ kìnnà ìrábí pídà kìnnà ìlòpọ̀pọ̀ yìí yìí gbélé ìdẹ́ àbáyẹ ìnọ́pàá ìnọ́pàá yìí onígbòmùgbòmù ti lé wọ́n nọ́pàá yìí amẹ́ni ilẹ̀ ẹnẹ́gì ní ilẹ̀ ìgbàlẹ́bà ohun tagbo jí ẹnẹ́gì nẹ́wà bẹ̀kẹ́ ẹnẹ́gì jùun bìí bọ̀tà abájọ́ ẹnẹ́dá abájọ́ yìí motorola ohun ẹ̀nẹ́lẹ̀ yìí samsung ohun ẹ̀nẹ́lẹ̀ nokia ohun ẹ̀nẹ́lẹ̀ kẹ̀nẹ́dá kìkì ẹnẹ́gì àlẹ́gbà abájọ́ owó ẹ̀rọ àmọ́dàdó dábìlẹ̀ kí wọ́n sáṣẹ́ jù ẹnẹ́dá ẹ̀gẹ̀ náà bá because of what albarka yìí ní tẹ́ ya tẹ́ nínú yìí bá albarka yìí ní tẹ́ nìjẹ́ wọn máa lè gbé rí ilẹ̀ bẹ̀rẹ̀ yawon duka ne gini kwamfuta ya sha'ayi ya nasa da shi inda yi bola dini hati ne kati ne so ya gi mege shi bi lagwa ba wate in Allah ta'ala ka ta bayani wa ma ja'alnahum ko wa ma ja'alnahum jasadan la ya'kuluna at-ta'ama wa ma kanu torí bẹ́ẹ̀ mọ̀ máa níbi ọjọ́ lígi àwọn tókù ẹnìkẹ́ ń wọ́chà níbi kẹ́ẹ̀kà ẹ̀ àwọn olótókò yìí àníbi lẹ́lẹ́ ẹ̀ẹ́rán ọgbọ̀ àwọn yìí yìí àníbi ya kúlù tó àmà èyí tó rẹ́tù fúrukánì kìdẹ́ máa yẹn nìkẹ́ ń wọ́chà níbi ẹ̀ wọ́n tiẹ̀ lẹ́fi wú jẹun wọ̀yẹ̀mùsí fílà tó wá

tó a máa níbi ọjọ́ máa ń yúnko a máa níbi ọjọ́ anẹ́ńgọ́ rẹ̀ ìnà máa níbi ọjọ́ máa wọ́ pápá ìnà máa níbi ọjọ́ máa wọ́ alọ́ ìnà máa níbi ọjọ́ máa ti kápẹ́ntà. alùpàmọ́ àníbi ọjọ́ rẹ̀ rẹ̀ àníbi àníbi ẹ̀nẹ́ka àníbi àníbi yàngọ́ yọkọ àníbi dáwúdà àníbi sálàmù yà wọ́ alọ́ òbí kì yàngọ́ wọ́ alọ́ ibà yàngọ́ yúkpò yà hàchì wà alẹ́ Yàngọ́ yàngọ́ hàchì alùpùpù kùmà ánẹ́ yà hàchì.

unwe ngo na asịrị ti ya du adu e se du e gbadu ya ha ثم صدقناهم الوعد فأنجيناهم ومن نشاء وأهلكنا المسرفين ثم صدقناهم الوعد tabaraka wa ta'ala yana alkoli ka ke fama ba ta ka jin alkoli lai mu dobe sha ba alkoli lai dai yani amena alati a yau ma kuma gbaji la yuhlikana zalimin alkoli lai yoyo alkoli lai cika can ka ba ya ba fa an jainahum ta kama mu nuce la au mayo wa man nashau yubuki ruwaya juki amena aliboma ta ka au mayo ba za ba ta wa ahlakna almusrifin amene bibi ta ka jin ma gbaji na'am لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون آية كده إشاية كيف واي في سورة الأنبياء يتبقى كان يدري هو كان كده وجي لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم الله يعني أمو تكدا أمدر وغوامه تكدا قرآن أدر وغوامه kurani gire ka duro gwa ngume ma anya gba ume ane ma anya jushuwa ume gbo ane ama wala ma anya ka enwe ba fihi dikrukum olola ma tawe al kuma chaati ke ke ida bana kuma unu ke pere ne ke akola ba laqad anzalna ilaykum kitaban ma mota ka duro gwa ngume mele ngini me ma mduro ngume kul Ma anya chi juma ngini ime ona ke aya yuso taka da ile fihi oyin kume chachi gbagede le un yanya kada bene kilu me ko kume chi chen kume a ola gide igbo ha kida bene ka gini elume we ne lelume tadi aka ha afala taakilun me ya yin chachi ne lelume nu ma dola ola me do aka uno ola ya kute kuma ama chiwazi majini chiwazi ba a ka ngocha chiwazi ba ka chagbo wazi ba e ka bola mo chi ni mu pítà ní ìkéjì àìdájú wájú nígbèjì àìmí ni nígbèjì omi ìmí ni alùpù ẹ̀nà àkà ẹ̀lẹ́kà mọ́kùn yí òun ọmọdọ́ máa kí nígbèjì ohun àmẹ́wọ́ mí ni ẹ̀nàzáàlùmẹ́ ọgbọ́dún mẹ́lẹ́ gbàgbójáká àmẹ́mà mí ni ẹnkà àgẹ̀dẹ̀ àkà ẹ̀lẹ́wọ̀n fi yìí zikirikù mọ́jọ́ akọ́ abi iya ceyon ya ce tuluki ya ce tagban abdullahi bin abbas ya ne fihi zikirukum ya ne ariyahum oluji ma meje dihun mujahid ya ne hadithukum olame ise di o takadai alhassan ya ne dinukum adini me afu ma sha dini mele ide o takadai dogbo bu lega ba dia o na ke tin shi olame di di ene ka agwa na ya goda be na ku e. mu maka yi abaka mu na be ya na magoda be na kama maka yi e. so ku aya gide ga gini maka abula gini amale maka no abi acha male maka ma on ya ci afala ta kirun ma yayi e. turu ken ebe ne kuma shi kuma tono turu qur'an ci wazi ni ci wai imin alaka di subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik na'am àlùmíláta tó wá kọlá lọ́jọ́lájì ní mẹ́rin láti mẹ́rin lọ́pọ̀lọpọ̀ àdọ́fáàní àdọ́fáàní á pàtẹ́ mú bí dúró kúmẹ́ ṣe wọlé bọ́ òlì àti má bí kúrò bá dẹ̀ kúrò kúmà wá òbí mẹ́fà bụ ṣe wọlé bọ́ rẹ̀ kúmà

or even whoever was in Nigeria. So, or in the last year. I want you to do. Ti bọ̀bọ̀. Ẹ̀dẹ̀gbìá káàmù ẹ̀kú bí ohun àti mọ́lẹ̀. Ìjẹ́bọ̀ bá tó lòrò. Lọ́wọ́n ẹ̀dẹ̀gbẹ́ ìjọ. Àwọn ènìyàn ìṣọ̀lá àpọ̀ ìmọ̀ ẹ̀ṣẹ́. Àlúlẹ̀ ìṣọ̀lá àti ìyànà mọ̀ awọlé ọ̀ṣọ́kù awọ̀mọ́nìmọ̀ òkú tí a dé nílé àgbé àwọn wọ́n ní ẹ̀dọ́ a. ọ̀gá tí ẹ̀yin ọmọ rẹ̀ kó máa jẹ́ ọ̀gá tí ẹ̀yin ọmọ rẹ̀ kó máa jẹ́ so inene kuma a challenge ma ba nene inene kuma a le kuma wa nene challenge ọbẹ nene mọ̀mọ́ ni a fẹ́ kó tó jọ́ nene kí a fi kí wújà ya dole hujja ya dole da tare no da tare yake jama'a kun gunguwe wata ba da ta ba di liman wata shine don shine don da zan na mola a rubuta da tare lake yake na ba da mata kaza ali gudun ya yi kwamfuta ya ne ya lamun ta ne kusa kayan a da ya ji da zan na so gbé lọ àgbéléjúmọ́ tẹ ẹ̀jẹ̀ jẹ́ àgbéléjúmọ́ báwo máa kó dágó jálí bá mọ́ ọ̀ máa ṣe òmìnirẹ̀ jálí nọ́mà máa wá ìgbà ètì máa kì í ládà ọ̀ máa wọ́n dá ládọ́ gẹ́lẹ́lẹ́ àmà dáhùn pọ̀pọ̀ máa làrẹ̀ kí ṣàjẹ́ àmà ṣàjẹ́ àwọn ọmọ ṣe àbẹ̀ká máa ní ládà lórí kẹ̀dá first ask you ask that thing before you done so ọlada ọba máa ṣe ọ̀nà abidada ìzìkìtà àbùsẹ̀ báyìí ìmọ̀mù záhàbí náà kíkà ọmọ yẹ́ ni ẹ́fọ́ọ̀tì máa kùmà ọkọ́rọ́ lẹ́sí wẹ́kẹ̀ fọ́ọ̀tì onẹ̀kẹ̀ tukọ́lọ́ àdáàlù alẹ́ àìrí kẹfà yìí ọ̀rọ̀ ọ̀làdà kìtìpẹ̀ kùmà dùnmù ìkọ́rọ̀ ọ̀làdà lẹ́mọ̀ àdáwò rẹ̀

sáàdì lẹ́yìn wọ́n bá kúta àlà àti. ẹ kẹrẹ bí imam ẹ máa máa ṣọwọ́ ìṣe ẹ tí nítorí kẹ́ ní mẹ̀lúbí ẹnu ṣe lè bóòlù náà ìbàdí á sì ṣe àyẹ̀ bọ̀tẹ̀ náà lè ra ọ̀dà òkà sí tákùn rán tó ọwọ́ ṣe tá lè wọlé kábẹ́yà ṣọwọ́ ẹ̀ ẹ lè wọ́pẹ́ ọ̀rọ̀ ṣe ọmọ ẹlẹ́gbẹ́ sálámà pa ìyẹn ìkéjì ó yà ṣe ọ̀làkùnrin competition ṣàbẹ̀bọ̀ wákàtí ni bídí àǹtí ọgọ́lẹ̀ ìlú jẹ́ kàtí ni bídí àǹtí ìlú ní ìkéjì rẹ̀ ẹni ẹjọ́ òdòdó ẹnjúdúlógbó ọwọ́ bọ́ọ̀kì ẹni ẹjì rẹ̀ àwọn nàádòdó ẹ̀dùkásílẹ̀ àwọn àti àmì lẹ́jìnlẹ̀ tó lẹ́ẹ̀ fatawa al-ulama ní saudiya ọlọ́gbọ̀n ìgbìmọ̀dún ní ìlú wọn abúlé alhamdulilayi fọ̀tẹ̀tẹ̀mọ́mù so anáwọ̀lẹ́dún ma ó sì fi fà kẹtọ̀wà kanúmọ́lù ti dákú sí saudiya tí wà túnmọ́lù ní ma kọ̀ǹfà àlejò ọdọ́ ọdọ́ ọdọ́ ọdọ́ àlejò ọdọ́ ọdọ́ àwọn bá yí ọ yí à ń tẹ̀sí mú mamọ ìṣèbẹ̀tẹ̀ ọ̀dàgọ́mẹ̀ta wọ́n ayé akẹrẹ bọ́pọ̀ ìmọ̀ mẹ́fà ìṣá abájọ yìí òye yóò ló kùmà ló wáyé mi ní onígbòǹgbò ẹ̀mílẹ̀ náà lọ́wọ́ ọjọ́ ẹ̀mílẹ̀ náà wọ́n ẹ̀dùn tó wọ́n kì í yàtọ̀ ọ̀gẹ́ òkè máàmù tòdú kẹ́lẹ́kẹ́ ṣẹ̀dùn yóò wọ̀ màgírídì ẹ̀ kí ilẹ̀ akẹrẹ bẹ́gbà jẹ́ ẹ̀ fọ́ àdéhùn ẹ̀mílẹ̀ náà lọ́wọ́ olébìẹ̀ owó yìí ti gbé àwọn olébìẹ̀ owó yìí ó máa kó lè ti fọ́nà ó kà kẹ́gbọ̀n òun lè ti dàgìdì olébìẹ̀ owó yìí ti ṣe wọn ẹ̀ka náà yá lọ́nà àdúgbò ẹ̀jẹ̀ lè dùn òbí àná ẹ̀hún tẹ̀sí yàn. tó òbílẹ̀kẹ̀ ẹni dúdú gbọ́ ọmọ àgbélébì lè wọ́n ẹ̀mí ọjọ́ kò máa sí ah, mùsùlùmí malami abuja da malamin saudiya kuma toy ne in nigilai da ta halayi rai ojiti mi gbọ́ that was the 2002 2002 ṣe lọ́mọ lọ́mọ tọ̀ rédíò lágbọ́kú saudiya ojiti mi gbọ́ owó ilé ọ̀dá agbọ́nà òwe máa mọ̀ òwe owó ojiti mi gbọ́ máa láti òwe rẹ̀ láì máa láti òwe máa tó lè fa ìṣẹ́ wọn mọ̀ sí nínú ìfẹ́ abuja mali wajen da saudiya an ce gwamnati ne ke yiwa wa kai magana dúkìá jáde kó rẹ̀ wọ̀n lẹ́ ẹni iná dúkìá jẹ́ ọ̀wọ̀ ìṣá ọ̀wọ̀ mọ̀lẹ́bí akẹrẹ bóni kó náà jọ mọ̀ gbogbo akẹrẹ bẹ́bà ìṣá yìí ṣẹ́un kí àwọn ọmọ ẹ̀hún jẹ́ matini wu lewu lewu lewu lewu lewu lewu matini yɛ kpa kɔtsakadza bi ni ika ya mɔ ɔlɛ ɔsi kama dɔ ɔsi ayi wo kete eya nya bebi yɛ lusi kama dɔ ɔsi ayi ɛdi yɛ ɔsi kpa kɔtsakadɔ sɛwọn kemara sɛwọn matini ɛwọn ti gbɔ nye kemudi kuduru nu sɛ iyu atɔ agbɔwɔdzi yɛ kpɔ da sɛri adzɛko.

energy energy tí ń yọ̀nà gbogbo ìṣẹ̀ wúyí kí a hó kàgé ní gbogbo ẹ̀ ayáṣọ òkè láti wọ́n mọ̀ kí ẹ̀wà tó kí á ṣọ ọ̀nà níbi ẹ̀yẹ mo kẹ̀dẹ́ ìṣẹ̀ wúyí yọ̀nà ọdún màṣínì iná màṣínì ẹ̀ sórí ẹ̀ rárá tó kí ẹ dá ọ̀ ẹ̀mí ẹ̀ sá kí á ṣọ kí á ṣọ ọ̀nà níbi ẹ̀yẹ before sáké wọ́n mọ̀ because of ọ̀nà ìlẹ́ni ìgbàgbọ́ ọ̀ṣáì ọ̀ṣáì ṣe likɔda jɛko ɛmda wo mɛ ya e, tolo ka ee ɔ ɛtɛfa yi ɛlu yɛwo na jɛ tɔla lɔ yɛ nina da wa yi yɛwo ɛni bi mu na gbo ɛni bɔ mu na gbo e, ɛ abatu yɛwo nina yi abaka mɛ ɔ wuyu ni eke ma ti kɛ pɛtɛ gine gine gine aba lɛ ma ti ŋɔ gele kɔtun na mu na gbɔ ɔdi yɔ ye kaka dɛ wɔ dɛ.

kìlìkà ọ̀dá kọ́kà sí mẹ́ tẹ́ mẹ́ta pọ̀ ẹ̀dá báyìí mẹ́tọ́lá sí ìdá ọ̀dá kọ́kà sí mẹ́ kẹ̀kẹ́ pọ̀ ẹ̀kẹ́ tá a dáàbò kí ẹ láti mẹ̀tẹ́lí bí ẹni yóò dá sí ni ní ajọ́ ìnìmọ̀ báyìí ní a mẹ̀tẹ́lí bí òun ní ìjẹ́ láti ní ní ọ̀rọ̀ bí. ọ̀dàgbọ́ mẹ́ta lẹ́wọ́ fóun ti ìsálámàpá ọ̀rọ̀ ìsálámàpá ọ̀rọ̀ ìsálámàpá ọ̀rọ̀ ìsálámàpá lágbègbè ìdò òwò sí ọ̀yẹ̀ òwìṣe instead of lágbègbè yìí wá wá sí gbogbo yìí lòlú lágbègbè àwọn kàtó wà lẹ́nu ẹ̀pà lọ nílẹ̀ lórí ìdó òwò máa wà máa dáàmà kan lẹ́sìn ìgbẹ́ ìtayé òun ìsálámà kan àti ìsálámà kan àti ìbí ẹ̀kọ́ yìí mọ́sálásí olùkọ́ máa jìbìtì agbẹ́rẹ́ yóò dọ́tọ́ wọn náà ti di àná torikẹ́ni tí wọ́n jẹ́ mú ọ̀rọ̀ ìṣá yìí ọ̀dà rẹ̀ àmúlẹ̀ mú ìlú rẹ̀ bẹ́ẹ̀ àdébì wọ̀wọ̀lú gbélẹ̀ àìbáṣe gbélẹ̀ ojílẹ̀ ìrìnàṣílẹ̀ nìrò ní ìkẹsílẹ̀ nìrò ìlànà àti bẹ́ẹ̀ àlè ìgbòdó àmọ́ alẹ́ àmọ̀lẹ̀ jálẹ̀ ikọ̀ mọ̀gàdúgbì ìpínlẹ̀ fílípìlì gbókà alẹ́ ló má kùn máa tẹ́ ọlé mẹ́tẹ́lá tó lè dìbò kùn máa ló fílípìlì yé gẹ́rù bọ́ màdùn ọ̀gàdúgbì ṣe kùn wá tẹ́ àmọ́ ayé àmàyé mẹ́tẹ́lá ti yá ti kún nílẹ̀ yé mẹ́tẹ́lá tẹ́ gbalẹ̀ já abọ́lùmọ́ àmọ̀lùmọ́ sábẹ̀ kẹta ẹmẹ nkù màkà ní màkà ní ọwọ́ magani kẹ̀kẹ́ tí ẹ lẹ ìṣe àti láti ẹ lẹ àti ìyá kò máa ń ṣe táwọn lórí táwọn pínpín láwọn àlejò ọ̀dà ó ti ṣe léwu títí láì jẹ́ kí láti kẹ́rẹ́ bó lọ́wọ́ mọ̀ gbogbo àlọ́ ẹ̀rọ ẹ̀gbọ́n àná ẹ àti níbi ṣe kò tẹ̀ ẹ̀gbà ìrọ̀lọ́lẹ́yìn ẹ̀kọ́ yíga ní ìsáàmà tó sánà ọ̀tá ẹ̀ kẹ̀kẹ́ olókomi yíká komi yáró òun méjì ní ayábọ̀ ìtẹ̀lẹ́lẹ̀ ìgbẹ́ tó jẹ́ ìṣà ilẹ̀ kọ̀pìlìtì jálé ẹgbà bẹ́ẹ̀ wọ́n máa ná wàlẹ̀ májọ lọ. ọ̀rọ̀ ìgbà sáré gbọ́dọ̀ lọ. òkè ọ̀lẹ́ ojúlàmù máa ṣe máa ṣe ń ṣèkè máa ṣe ń ṣèkè ọlọ́run kàrà áàrùn so ẹ̀rọ ìdí lórúkọ Quranic recitation competition ẹ̀rọ ìdí lórúkọ Quranic nípa agbadoroka gẹ́gẹ́sì ìwé lúgbàgbé ohun ẹ̀sìn nínú ìlúgbọ̀n wọn ìní lè jẹ́ wa ọjọ́lẹ̀ àwọ̀ àrígbò ẹ̀sìn ń ṣe gbà pẹ̀sẹ̀ àríyá ohun mọ́dà ni wọ́n lẹ́kùn ìrìnlẹ̀ ìlú àdàlù lọ́sàlẹ̀ àwọn tí wọ́n ní sọ́rọ̀ ẹ̀rọ jẹ́ pẹ́ẹ́lẹ̀ àríjálẹ̀ ẹgbà ẹ̀dì bọ̀bọ̀ ayò lè náà ìlú oṣù rẹ̀ ẹgbà ìgbọ̀ ìbí ní ìlú rẹ̀ àtàmà àkọ́kọ́ bọ́ọ̀lù sọ bẹ́ẹ̀ bá di ní kúránì competition kàmí àti kú bọ́ọ̀lù kàmí àrò ó kékeré nìyẹn ojú làkà máa mi kúránì máa kọ̀ lálẹ́ yẹn ayé ní kúránì competition kàmí àti pàyẹ bọ́ọ̀lù kàmí àrò yìí ó kékeré nìyẹn tó yé lè fi tagbo ẹ̀wọ̀n sí òní ẹ̀mẹ́ mi definition bídíà wọ́n bídíà ṣe ní definition ta ìyá ṣe ní analysis ṣá ẹ̀rẹ́ tó dára ẹ̀ máa ń fọ́nà ní àmọ́mọ́ lásìkò ní albani ṣe bídíà bí oúnjẹ akọ̀lá bídíà ìkóòtù ìmáwò ṣàkùnrin yẹ́nì ní ẹ̀kútẹ̀ àbókùnmá náà mo lè dẹun bídíà tẹ́wàá yadda kuce a nila a gawa na mai lalle ya bidiya sun kamar wannan kamar na bidiya to ina mai nwa ya boka muna abin bidiya ga su bidiya ta masu bidiya ga ce ṣe ń kẹ definition ẹ̀hùn alókè bidiya ma take ẹni kì classify as bidiya ẹni kì máa bí definition bidiya ẹni kì classify as bidiya therefore yíkàtí ní kùránì competition ṣe bidiya se ina ce mistake woji fa ko le al qawlu ala allahi bi ghayri ilmi iku ko la ibita yo yo ke manu mo ta ke ta ni ci ame o ta ni dare to insha allah o jo kara bi dare ni maria al qur'an in constitution hadi ni ta bi wa en wa ti on ka mi ma ni ni ni ni ka o jiun iki ne te sunna le ki bi en ma ni ki to al qur'an ka ma la ni be